wàhálà wo lélẹ̀ yìí. Ah. ṣó ti yí ẹ ń sìn. Um, kí wàá ní balance ẹ̀. seven seven is is, is the power of, of course uh, uh, uh, uh four would be the balance now. ọ̀dà mi ẹ̀ wò time lecture ti pé ẹ kémi tètè wá máa lọ ṣọgbọ́n. use and dump ó ti fẹ́ máa lọ́ǹtì ẹ̀ nìyẹn. lẹ́yìn tí i forget bọ́dà mi ṣé gbàgbé balance owó story yẹn àwọn ọ̀rẹ́ mi ti rí tiwọn pé. She, she, the, the, the, the only thing you need, you need to do for me is, is, is to pray for me. Of course, you, you know if I have, I, I, I'll surely do. Mm? Mm. I, I, I have all that in my mind. Hmm? Mm? No, please, if we check in, take your All right, my dear sister. Take your I'm on my way. Oh. In 30 minutes time, máa délé náà. Mo ti sọ fún yín. <laughs> Okay, it's ti ká mi. Ẹ má bínú. Mo ṣì wà lóòtẹ́ẹ̀lì ni. Mi nílé wa mọ́ ní late jù. It's late already, ma. <laughs> Mo ti gbọ́. I've had you, mi ní ṣe bẹ́ẹ̀ mọ́ all right ma Amen. amen okay ma Amen. amen Oh, mommy, ẹ yeah, yẹ ẹ hang up fún mi i'm having a new call ẹ jẹ́ attend sí. all right bye. mọ́mí. ajẹ́. iṣẹ́ rẹ̀ ti wá pé dé ráyọ̀ fún ìbálòsọ̀kan rẹ̀. ah tó dẹra lókè tí ò tí kú òun sùkò. Ah, ẹni tí mi bá sọ̀rọ̀ sí fún kùn ti wà lọ́nà. Ah. ẹ wo mọ́ mi ìrọ̀rú ti mọ́mọ́ yìí lára o the last time tí mo wá lọ sí school lálẹ́ náà mi bá ní hostel ẹ má bá sọ̀rọ̀ o. mo kúkú ń bá sọ mo ń bá sọ kọ́lọ̀ jẹ́ kó gbọ́ ni ìwọ náà ẹ̀gbọ́n ẹ̀ tó bá wá dé hostel ní time tí ó wà godly tó o bá bá ń bẹ kó kó bá wí náà ṣe bá burú ẹni. bọ̀ mọ́ mi ó yẹ kẹ́ mọ̀. tó bá rí kọ́rin kùnrin kó bá wí. bọ̀ ó yẹ kẹ́ mọ̀ pé dérayọ̀ máa gbọ́ràn sí lẹ́nu jù mí lọ mo ń try tèmi. mo ti sọ sọ sọ sọ sọ ẹ̀yin lẹ súnmọ́ra yín ìwọ ló yẹ kó gbọ́ràn sí lẹ́nu. àjọ máa bá sọ ni. bóyá kẹ́ ẹ pé kó má wà lé mu. I already did that. lọ mu tí mo ti bẹ́ẹ̀ ṣe hot tea síbẹ̀ yẹn ò dé lọ gbé kó mú. mummy i'm feeling better already ṣé bóun kò sọ̀rọ̀ tí gbogbo ohun mi ń you still need something hot to abate the cold. mummy stop making me feel like a baby i can take care of myself. ah i'm so sorry. why do you have to drink something hot to abate the cold. mummy omi ti ń là náà ṣé bí mi ni mò ń sọ̀rọ̀ tó mi lága. Okay, mommy, I'll see you later. Ah, má fún console, sórí kíní fún mi bíbá. <laughs> Mommy, stop! Lọ gbé mo ti ṣe sínú flask wà ń bẹ̀. Oh, mommy, I'm fine. Oh. I'm listening. Jẹ́ ń sọ fún ẹ. Mo ti sọ fún ẹ pé kó má pe nọ́mbà mi I told you not to call my number anymore, but you're just too stubborn. See, I'm short of words. I don't have time to start exchanging words with you. Okay? Hang up now. You can't. I'll do it myself. Bye. Derayo. Hmm? Mo switch out always. Kí lè tó máa ń pariwo létò ọba lọ́ba yìí every time. Why are you asking me stupid questions? Adiza. Hmm? O mọ̀ pé èmi àti Derayo are really close mo ṣẹ̀ṣẹ̀ bá yín gbé bíbá ẹ ni mo fẹ́ bèèrè kankan lọ́wọ́ ẹ. kí ni ẹ. kí ló yẹ tó yẹ jẹ́ pé ní tàìmù tó bá ti ń bá gáì lọ́ba yẹn sọ̀rọ̀ lórí fóònù a máa pariwo ni tí gáì yẹn bá tún wá sí bíbá yẹn náà á tún pariwo wá. Hmm. ìyẹn ò máa ń ṣe tuntun. mọ́mí then I'm from Corey, but that don't wear them some busy with some of some things because you when I get. Maybe send the money before next week because when money delay ama ama enwere m idea m mesenji gị ọ bụrụ nsogbu I just do busy with some of the small small things na-eme ihe ịghọtago so mọmi ka m Hi dear, um, I'm sorry about what happened yesterday. I'm really sorry. Please, um. I don't know your problem. Derayo, there is Suruko Basoro now bàtà ni sọ̀rọ̀ eléyìí. Ah, Hadizam, see, I'm very sorry. Please, I need you need to help me to talk to her. She just came over to my house yesterday. I was on call talking to my mom. You know, I just asked her to give me some few minutes. She just got mad and just walk out from me. Don't worry, I'll talk to her. Everything will be fine. Please, just help me do. You know, I just I don't know how to explain to you how much I love her. I really love her and I care about her. It won't just happen again. I promise. Don't oh, worry, I'll talk to her. But I'd like to tell you something. Don't ever make that mistake again. I Don't promise. make any other woman a priority. Okay. Okay. Thank you very much, alright. I really appreciate it. Alright, take care. Ilé tí ń gbé ẹ̀rọ kan máa ń ṣe báyìí. Ilé tó máa ń ṣe báyìí gbogbo ọkùnrin. Ó tún sún ènìyàn. going to... But, but, but dear, you know I love you. Please. You love me. You are loving the wrong person. Let me tell you something. Ṣé o rò bí á gbogbo igbe èké oṣù tó ń sun ẹ̀? No, I can't. Jẹ́ ń sọ fún ẹ, kò sí nǹkan because you are not my type of man. Ó bó ṣe rí sí See, you're just too ugly for the liking You're not my type. Uh, please. stop begging me please what. okay fine I've heard you can you please do me a favor? leave my sight. Oda má bínú. I said leave my sight I don't want to see you. Uh. Dérayọ̀ Dérayọ̀ túbọ̀ náà kí lè tó ń ṣe báyìí náà. Báyìí tó ṣe bí ipa ẹ̀ ṣé crime ni kí ọkùnrin gbọ̀gbẹ́ bọ̀bọ̀ yìí show love sẹ̀ ó dẹ̀ ó dẹ̀ sọ́ di wàhálà this guy is cool he's calm kí ló tún fẹ́ he's intelligent intelligent isn't that brat that double double liar that is claiming he loves me it's a lie go intelligent go see perfect guy we just to grab copies far from malaysia please let me tell you something. sórí ìwà tó wù fún bọ́bọ́ lọ́ba yìí òun ló wù fún tó kùn bọ̀ nígbà táwa ní campus the other time bóyá máa ń ṣèwà tiẹ̀ ni a máa ṣe gbọ̀nàgbọ̀nà mi ìmọ̀ nǹkan tó rí lára ẹ̀ gan a máa lóun ò lè fọkùnrin kan òun ò lè fẹ́lẹ́ òun ò lè fẹ́ tọ́ òun ò lọ́ọ̀bù wọn. even òun bọ̀bọ̀ ṣẹ́gun yẹn same thing tó ṣe fún guy yẹn náà nìyẹn tó yẹ pé ẹ̀gbọ́n ẹ̀ ló bẹ̀ kó tó fún látẹ̀ǹṣọ̀n kí ni ṣó padà fún yẹn gan látẹ̀ǹṣọ̀n. ṣẹ́gun ẹ̀ wà ní school wa bíbá yẹn. ẹ̀gbọ́n ẹ̀ wà ní school náà year gan ló wà. bọ̀ ìwà tí dẹ́ráyàn wò yẹn ìwà yẹn ò dáa because guy love yẹn to bá wá by báyìí mo máa rí bó ṣe máa ń that guy is just too different Me mo reason tí débàyọ̀ ṣe sọ pé òun ò lè and again irú ọkùnrin wo gan ló wá sọ pé òun like. ṣorí question to tó bí mi yẹn ìyẹn gógó lèmi ò lè dáhùn ah. bọ̀ bó ṣe máa ń sọ ó máa ní ọkùnrin tóun nífẹ̀ẹ́ gógó lòun fẹ́ to tóun crush on òun kò lè dédé fẹ́ any guy anyhow ọlọ́run ló máa wò sàn ṣe wà yẹn. òun ló fẹ́ lọ máa toast ọkùnrin. Ah, èyí tó bá ti ń kó ṣe àwa ò ní rírú ẹ̀ṣẹ̀. ó ah, ẹjọ́ rí gìsì. I'm sorry. It will repeat itself again. Sister me. Emma má bínú sí Sister Ayọ̀. I know I've disappointed you. Mo mọ̀ pé mo parọ́ fún yín, mo dẹ̀ accept. Thank God you know. Thank God you know. I'm sorry. Ejo mi kọ́ ẹ ṣáà mọ bí lecturer mi ṣe máa ń Mr. Razak E mo bo ṣe máa ń hùwà àwọn ló fà á. jọ torí Ọlọ́run ṣé èmi àtẹjọ wà class kan náà tí mo fẹ́ fi mọ̀ bóyá the lecturer kan Mr. Razak àbí Mr. Kini kan ṣe nǹkan tí ò dáa fún yín this is not the very first time tó máa ṣe gbòǹwọ̀n tó ń ṣe yìí ó ṣẹ̀ṣẹ̀ máa ṣe é bóyá màá sọ fún mọ́mì sí ẹ jẹ́ kó máa wálé weekend pẹ̀lú mi màá lè máa gbé wálé gbogbo wọn tó bá ń ṣe màmá mọ̀. wálé kẹ kò lè pọ́síbù n máa ní àwọn ìgbà míì tí màá ní àwọn kọ̀ọ̀kan láti ṣe tẹ́yìn òní lè dúró dè mí and it affect mọ́mì bí ọkẹ́ kúkú ra mọ́tò tuntun fún mi ọkẹ́ fún mi nìkan náà àwọn mọ́tò tó wà ní compound bí ó máa help me àbí màá meet up. that is not an pé ẹ máa dúró kan ó máa ṣe kíní kan jẹ́ kí n sọ fún ẹ until you change yes mi ò lè ra kẹ̀kẹ́ fún ẹ o oh, ìwọ tí a ti ra mọ́tò fún tó ń dé lálẹ́ tó ń rìnrìn alẹ́ tó bá ní mọ́tò lọ́wọ́ yẹn rìn òru ló máa máa rìn yẹn so until you change for good. I promise you, mommy. I will change. Final answer change and you get a car. I will change. I will Until change. that time. Àwọn ọ̀rẹ́ mi gan máa ń bú mi. Wọ́n máa sọ pé ọmọ ìyá olówó, ọmọ ìyá olówó, ọmọ ìyá olówó tó ń fẹsẹ̀ rìn. Uber àti Taxify mo máa ń gbé kiri. It's not convenient for me. Kò ń ṣe táyà mẹ́rin ló wà lẹ́sẹ̀. It is but it's not mine. Oh, shut up. When you change, you get a car. Can't even beg her for me. Ṣojú bí ojú légbélé gbé tó wà ní. Ah, mo rò pé wọn ní oníbi tó ń lọ tiẹ̀. yes mọ́mí mo fẹ́ sáré dọ́dọ̀ fọlá. ọ oh, fọlá rìn ṣé ó ti dé ni. ó ti dé mi àti ti sọ̀rọ̀ lórí fóònù lẹ́kọ̀ọ́. ọ oh, ok nice kò burú kó bá mi. kò sí wàhálà ṣé wọ́n yìí máa débi kí n gbé àdúrà wò. wọ́n sì sílẹ̀ rẹ̀ irọ́ ó fẹ́ gba káàdì ẹ̀. nǹkan tó máa ń súnmi náà rọ ẹ̀ nìyẹn. Ah. ṣé o o o o gbọ́ mi báyìí ni. tí mo fẹ́ ṣe sọ́dọ̀ máa ń bá ẹ sí babes ṣé o gbọ́ ọkọ̀ tí mo bá ẹ sọ ni. a ní pé mò ń gbọ́ ẹ. ṣé o gbọ́ ni. ọ̀rọ̀ handout ni mò ń bá ẹ sọ. handout oh yeah amara ni na handout amara ṣebí. ra kí ni anọ́rọ̀ eh, Mr. Tijani lecturer àǹtà tún rírà báwo. oh Mr. Tijani our lecturer kí ló ṣe wọ́n. kí ni mo sọ wẹ́ẹ̀ kó ṣe wọ́n sí i ó dà pé mind ẹ̀ ò sí bíbá ìṣoṣo ọ̀pọ̀ wa òkè. oh baby i'm fine i'm fine mọ́mí ló rán mi iṣẹ́ láàárọ̀ so nǹkan tí mo try láti rántí nìyẹn. baby there's nothing wrong with me. very very easy send send oh, send test send test ah. wàhálẹ̀ ti pọ̀ jù jàre. o máa ma bá sọ̀rọ̀. o tún máa ma rìpíìtì nǹkan fún ni. ẹ lò bọ́dá mi ẹ lò ó ibo lẹ wà ẹ sọ̀rọ̀ ẹ ibo lẹ wà ọpẹ́ come this your brother get problem as if i reach no book Now this akalolo na him i a akọkọ as in i don't dey see for this life your brother own loud come. I I beg, beg, I beg, I beg. if not be for my brother i go down don reach where you did now wetin happen sef you know how many carryover wey you go don get. thank you abemo wey you sharp my husband no know i no fit argue abemo go go. I like this compound. Mommy, you not like it. Okay, um, I'll follow it down until I like it. Honestly, apart from that, uh, oh, it was four what it's for. Yeah, that's true, that's true. Okay, uh, now that you guys are th th three, how do you want to want, to share the rooms? Um, I'm not going to kíni àti joy pàdé mú space kan then kí dérọlá náà fún náà mú space kan because owó ẹ̀ ló pọ̀ jù. ló pọ̀ jù kò bá kò sí ọ̀dọ́ ló wà. Hi. Nice seeing you. Good afternoon. Yeah. Good, good, good afternoon. How, how are you? Fine, thank you. Kí lẹ ń ṣe lọ́sítọ̀ mi and báwo lẹ ṣe mọ̀ pé ọ̀dọ̀ mi lélẹ̀? We saw you the first time we came here, you and your friend. Oh, I can remember. <laughs> Mommy, mommy yẹn ti ti rùn Again? But mú sọ fún ẹ̀ka tó kúrò lọ́stẹ̀l pé kò lògùn ẹ̀ o. Eh? Even your brother told you. Oh, offer, offer lọ toilet yẹn. Yeah. There's no problem. I feel free now. I want to toilet. Mm-hmm. It's a free word. Thank, thank you for that. Yeah, no problem. Ẹ jẹ́ lọ. Ọmọ pàǹjáde, wà á dẹ̀ ti lògùn ẹ̀. Oh. You're welcome to my house. Thank Have you. a seat. Yeah, this is the way to the toilet. Oh, thank you very yeah, much. You're welcome. You're welcome. Oh, a seat. thank you. Oh, Your place is very, very nice. Point of correction. Don't call me auntie. We are mates, okay? Yeah, yeah, yeah. Friend. Hello. What can I offer you? I'm, I'm, I'm, I'm, I'm fine. I, I, I don't want anything. I'm alright. Thank you. Really? Are you sure? 100%. Mm-hmm. Okay then. Just feel at home. You, you, you're very nice and, and I appreciate you for that. Oh, you're highly welcome. Yeah. Appreciate you. má bínú ọmọdé ló ń ah, it's all right um, it's all right ṣe rí um, gbogbo nǹkan tó ṣe yẹn ó normal ṣe yẹ ṣé ti mi ò you understand um, ó dẹ̀ yẹ kí pride wà lára obìnrin you understand um, <laughs> ìran obìnrin ló ń ṣe akọ ṣọ́ọ̀ mi yẹ. Yeah but um, one thing tí mo mọ̀ ni wípé finally o oh, finally o oh, na me go be abobo. <laughs> oh sure. <laughs> aunty mi what are you still doing with him. Um, you riffraff how dare you call my name number one number two you muckier than the muckiest maggot in the dump pit of leftovers you swine Listen to me. I say what? Listen to me. If you ever in your life mention my name or come before me, I will deal with you seriously. And I'm saying the truth, okay? Never in your life. So, kí ni mo ti ń sọ? Ẹ wo gbogbo ara ẹ̀. It is not tattoo. Auntie, can you, auntie, can't you see? Yeah. ma máa sauce socks àti palm lọ́sàn-án gangan. Sorry, are you a student? Do you see earrings, different colours? You are finished. You are what? Finished. Baby, just calm down. How dare you call me baby? In your life, I said that. I, ah. You want to meet me? In the presence of my auntie. Shut up. Shut, shut up. Shut up. Shut up. Auntie, let me talk to him. Shut up. I'm sorry, ẹ̀jẹ̀ má bínú, ọmọdé ló ń I hate you. It's okay. Shut up. Ah. Ọmọdé ló ń ṣe. Don't worry, ọmọ kékeré náà ṣẹ̀jáde secondary school. Don't worry, ẹ̀jọ̀ ẹ̀jọ̀ ọmọ kékeré kí ló fa gbogbo rubbish yìí náà this is rubbish uh, she next um, you is there anything wrong with kí mo fine girl mo dey try láti accost her. Eh? I mean, she even has the guts to try to slap me. Seriously? No, you could shake him down. No, no, o ní láti gba ìtì ẹ̀. Gba ìtì ẹ̀, òun kọ́ ni solution. Sori solution ẹ̀, ó ju ìgbà sí yẹn lọ. A máa ní nǹkan tó deserve. You calm down, control your anger, okay? Ah, bọ̀ ní sùúrù level wo ló hundred level mm. mass communication department. hundred level mass communication department. <laughs> let's go. ẹ jà lọ. <laughs> kí mo rí ọ. but why? Derayo why? afẹ́ra ẹni afẹ́ra ẹni ló wá di wípé kó máa gba ọkùnrin ní etí ah, ṣé wọn nìkan ló máa kọ́kọ́ wọ school nítorí ọlọ́run mi ò understand ó dàbí pé o ìfíw pé senior prefect tó ṣe ní i mean secondary school yẹn ó wà lára ẹ kí ni problem ẹ ó gbọ́ afẹ́rẹ́ ni afẹ́rẹ́ ni máa tẹ́lẹ̀ yìí láti máa gbọ́kùnrin létí obìnrin náà ń ṣe ọkùnrin. aunty i'm sorry i'm sorry fine fine he asked me out but I told him I'm not interested. But he kept disturbing me. That was why I slapped him. And, and then the next thing is for you to slap him? What is wrong with you? tóun bá ask out simply tell him i'm not interested Me ogbani kodija now. he's passing his boundary. hey will you just shut up. in this campus there's a lot of things beyond the eyes. máa she o. ṣé bó ni kí Ma ṣe bá wí. Ah, ah. kí ni kí ló Ma just yọ sípàsì ẹsẹ̀ máa fi gbá ẹ lẹ́nu. àǹtí. Ah, kí ló wá what are you feeling like wọ́n jẹ́ kí n sọ fún ẹ téèyàn bá ask out tó o bá ṣe wá bá sọ àmì ò ní interest ẹni tó o fẹ́ lé ni ó lè dọ̀rẹ́ ẹ lọ́la náà that same person can come back helping you tomorrow no. what's wrong with you. I'm sorry I must get there I'm very sorry aunty. cool. And you? I'm fine. Mm, that's nice. I, I, I'm so happy to see you. Same here. You're welcome. There's Thank problem. you so, so much for the What are we friends for? Oh, there's something. Please, don't tell the major about it. Um, she must have been. I know, Papa aṣọ rẹ aṣọ rẹ ìṣọ́fẹ́ bá wà ní hostel. àbí. àdìsá nǹkan ọ ó wà nù lé tiẹ̀ ajọ́ ohun fíìmù ni mo ní kí n sáré bọ́tà. Oh, okay okay thank you so much. okay let me go. bye. bye. bye. rìn jìnnà gan-an báwo mo ṣe fi understand by. wọn ti rìn jìnnà i understand. ṣoṣo a sí méjì lọ ṣoṣo tó fi wọlé. àkò rílì wà àkò wà relevant. àwọn girls tó ṣọ́pù dé hostel wa yìí ṣó ti mọ̀ wọ́n rí tẹ́lẹ̀. yeah oh sorry no. Ah. -uh. yes no èwo ni ká dì mú nínú ẹ̀. no mi ò mọ̀ wọ́n rí from anywhere yes ẹ̀gbọ́n wọn tó jẹ́ ọ̀rẹ́ mi ló jẹ́ kí n máa bá wọn sọ̀rọ̀ mm. ṣé ti wà okay. no i think you've seen him before. no i saw him last week one handsome guy like this. <laughs> you're right see this guy is very very handsome very cute i'm very serious about it. There Adéráyọ̀ ọkùnrin handsome. yeah very cute Sure, believe me ni tí bá sọ pé cute kò mọ̀ pé ó wà very very perfect. ẹ olóòrè ẹ ni orí èwo lè bí wàá mú. Ah, ah, fine mo máa wà lọlé ni but ṣé gbogbo ọ̀rẹ́ mi ló wá fẹ́ mọ̀ tán ni. ìwọ ló máa ń wà lọ mm-hmm. ṣé tí ń fẹ́ ra yìí no we are still friends. Ah. But we are friends. Ah, Ọlọ́run ọba yín wọ̀ ọ̀rẹ́ yín o. Ẹ ṣé. Ọ̀rẹ́ yín ò ní dàrú. Àmín. A pẹ́ títí. Ẹ bára yín kalẹ̀. Ẹ ṣé. Irú ọ̀rẹ́ báyìí dẹ̀ ní ká máa rí. Ẹ ṣé. Ọ̀rẹ́ yàrá. Ọ̀rẹ́ tá a mọ̀. Ọ̀rẹ́ tí mò ń bá lọ. Ẹ̀gá ìfọ̀ níṣà. It's very very easy like anything I ask you to write just. or write it down. And are you sure it's that easy? Of course, of course. Yes. Okay, now let's do it like this. Right, right, right. Originator. Mm. Mm. put R. Okay. Take it outside, okay? Uh, let's see, um, right, it's already icon. Okay, everyone, don't, don't, don't forget you everyone to ask me to come closer. Okay. Yeah. Closer, so. Really? No music out there. Yeah. Okay. Mm. Okay. Okay, what's it called? It's already icon, right? Okay, now let's go right uh, the prime. You guess it when like here you write originator. it's already icon in the right all you need to do now is the prime Hello. Ah, there I am. You're welcome. <laughs> ah, àlejò ńlá leleyo. Mm, àlejò ńlá. Wow, I am àǹtí mi. ṣé wá kí dalẹ̀. Ah, ẹ kú ọjọ́ mẹ́ta ilé ìtọ́ wá kí mi yìí ṣé mi tí win visa lottery báyìí. ẹlẹ́yìn ọkọ máa gbọ́ àwọn ọmọ afayọ sílẹ̀ a máa wá kí. ìwọ wá kí àwa àwa làwọn máa kí ẹ. o lè imagine. Why are you looking down on me? Oh, <laughs> sorry. Okay, darling. Sorry. sorry. About it. Okay, I'm okay. Kí ló fẹ́ fi ṣe wá lálejò? Mo ní malt. Wàá mu malt. Eh, ẹ wàá mu malt can you imagine. malt <laughs> okay Eh, ìwọ làwa kì but then where's your sister. my sis. yes she travelled yesterday wọ́n làwọn lọ lé lánàá that she will be she will be back very early today but I've been expecting her She ẹ sọ̀rọ̀ ni. Ah, a ti kọ́ ọ̀lẹ̀ nọ́mbà ẹ̀ ó yẹ ká pàdé ń bíbá ẹni because àjọ ń lọ́bì kan. inú expect kọ́ wọn náà mo ń wò pé kí ló lè ṣẹlẹ̀ náà she hasn't called me since. ṣìkẹ́mi hmm? bóyá káwa máa lọ so táyọ̀ bá dé kó wá bá wa mẹ́ because àwọn ọjọ́ ìmọ̀ máa feel bad pé àwa. Hmm. ẹ má lọ àwọn náà ló ń dá mi dúró i've been waiting for her she has something to give me don't go i'll be lonely. ní ìṣòro jẹ́ kí n explain for her. Uh, you better uh, stop it. Uh-oh. <laughs> You're my sister's friend. Automatically, my friend. Yes. Okay, this is it. Ó yẹ ká lọ síbi kan pẹ̀lú ẹ̀. Hmm. Bọ́ ibi tá à ń lọ, a ti ń dáwọn èèyàn kan dúró níbẹ̀. So I think we should go like she has suggested so that a ní máa dá wọn dúró níbẹ̀ yẹn. Hmm. So Táyọ̀ bá ti dé ni kò wá bá wa lọ. Do you understand? So we won't just be waiting here. Ẹ ti fi style style lọ. Mm, jọjọ lálejò tó fẹ́ ṣe wá ní bọ́tẹ̀ tó ṣe. ẹ má wọ orí ma lọ ra malt. èmi wàá mú malt. mi ò mú thank you very much. fine. ọ̀rẹ́ dáwájú àmì dúró látàárọ̀. ẹ má bínú mà ẹ ti <laughs> mọ́mì ní kí n fún ẹ pocket money ẹ nìyẹn then wọ́n ní kí n sọ fún ẹ pé owó tó béèrè lọ́wọ́ àwọn èèyàn á máa send ẹ sí ẹ lọ́la um, surprise ẹ kó jẹ́ wọ́n mi ní ṣe é má fún ẹ your new toy will arrive tomorrow. Oh, really? Yeah. I'm very happy. Auntie, I ṣé gidigidi gan-an. I ṣé, I really love you. So that can share ṣe Mommy mọ́mí take ní tí and mọ́tò ẹ̀ But I ṣé gidi gan I love you so much. You know I love you too and I will do anything for you. You're my baby girl, you know that. Yes, I'm happy. Um, lest I forget. Fọlá ní òun máa ń block ọ̀dọ̀ wa yẹn. Kí ló ń ṣe ń bẹ̀? Kí Oh, mo ní ọ̀rẹ́ tuntun síbẹ̀ ọ̀rẹ́ mi a very good friend. ọ̀rẹ́ tuntun. yes ma. kí lorúkọ ẹ. ọládùnméjì lorúkọ ẹ. kí ló pa àwọn àti ẹ pọ̀. i just friends. ọ̀rẹ́ ṣá. ee àbúrò mi ti lọ yunifásitì o are just friends ọ̀rẹ́ ṣá. <laughs> ọ̀rẹ́. ṣé o gbàgbé gbogbo promise to promise mi ṣá. Mm. Mm-hmm. mo ti sọ fún yín pé mi ní rìn lálẹ́ mọ́ I promise you. Is that a promise? Yes ma'am. Aunty ẹ má gbàgbé mọ́tò tẹ̀lé fẹ́ kọ́ mi o. ẹ ẹ dẹ jẹ́ kí mọ́tò dénú ká tó máa kọ yín mọ́tò. I can't just wait. <laughs> ah I cannot wait. ọgbọ́n mi ò tí mọ́tò yẹn bá dé mi máa kọ́kọ́ lò fún bíi one month. Yeah if not lọ sí driver school kan lọ kọ àbí driving school kan lọ pẹ̀lú. ṣé ẹni fún mi lélẹ̀ tẹ bá gbé yẹn lọ. rárá wàá jókòó sílé wọn lè mọ pé àbúrò mi ṣàmọ́ oh, no. it's okay just be a good girl and be a good girl play good girls don't do one more you don't like. Eh? I love you. Mm, <laughs> mo nífẹ̀ẹ́ bọ̀bọ̀ igan ọ̀làdìmẹ́jì. he's my type of man he's very intelligent he's cute that love is just a natural feeling it just came into me and I can't control it anymore as hmm. is that I love this guy O tún ṣe rí mọ́yàn bébì mo kàn nífẹ̀ẹ́ bọ̀bọ̀ yìí má gbàgbé pé ó ti help me, nígbà yẹn tí mo sọ wípé nǹkan kan gé mi jẹ lẹ́sẹ̀ you remember that time he helped me too gbogbo nǹkan yìí ló jẹ́ develop feelings fún. Um, Derayo mm. I noticed that too but guy yìí mo máa ń rí bó ṣe jọ máa ń sọ̀rọ̀ bó ṣe jọ máa ń ṣe problem ẹ̀yọ̀kọ̀ tí mi wá nípa ẹ̀ ni pé he stammers too much báwo ló ṣe fẹ́ kó pẹ̀lú èèyàn bẹ́ẹ̀ yẹn kó tó lè sọ̀rọ̀ ẹyọ kan á lọ bí ẹ̀mí ìyá láró báwo ṣe fẹ́ kó. how dare you ah. bọ́wọ́ ṣe máa sọ fún mi pé baby mi stammers too much i don't like it ṣé téèyàn bá ń stammer ṣó jẹ́ àrùn ni. kò ń ṣàrùn náà i love him that way at least kò first physical look ẹ̀ ah ó ṣàṣeré mọ́yàn please please please don't ever tell me that again i love him. please don't say that anymore ó ti yé mi ẹ ti bínú mà. ah mo bínú o mo bínú gan ni. ah ẹ má bínú mà èmi kàn ń sọ èyí tí èmi fi pé mo lè sọ but baby this guy is not asking me out. Eh, go ask her out. yes. oh ẹ kí ló wá fẹ́ ṣe báyìí. I think I should walk up to him. Or what do you feel? Ah. Ṣorí jẹ́ kí mi fún ẹ ní advice kan. Tí obìnrin bá lọ ask ọkùnrin out for ẹ̀, ó chipping ara ẹni o. Ó ti lost respect táwọn èèyàn ní fún. But I know. Advice máa fún ẹni pé kó relax, kó calm down. Jẹ́ kí bọ́ọ̀yì wá ask out fún ara ẹ̀ náà mo mọ̀ pé òun crush on him but it's not a good idea láti lọ máa ask ọkùnrin out jẹ́ kó kẹnu fẹ́ sí ẹ̀ má lọ chipping ara ẹ̀ kò dáa kóbìnrin máa ask ọkùnrin out I know he loves you ìwọ náà dé lọ́bẹ̀ but kó kẹnu fẹ́ sí mi kó kẹnu fẹ́ sí me? how long do I have to wait bá mi hmm? ẹ dẹ̀ tètè bá Adéráyọ̀ sọ̀rọ̀ before it's too late. Oh, oh, oh, oh, oh, oh! understand nǹkan tí mi son. sọ I I I don't I don't I I, I don't want her to, to to to get angry you know I I don't want her to get angry. why. yeah because tí mobile lọ sọ fún pé mo love ẹ tó bá bínú nǹkan tó sọ pé òun fẹ́ rí mi mọ́ nǹkan. ó máa ṣe ní òun fẹ́ rí yín mọ́ fún kí ni. you don't get ìwọ náà ṣàmọ ọ̀rọ̀ ti dé sí rí ngbà yẹn ó ṣàrántí ó rántí náà. so ìyẹn ni fí ẹ̀yin àbí ẹ torí ẹ lẹ ṣe fẹ́ lọ tó sì dé rayọ anyway èmi mọ̀ pé tó bá jẹ́ pé Désìrè nífẹ̀ẹ́ yín ni kò ní sọ fún yín pé òun ò ṣe torí pé nǹkan lòlò àbí torí pé kinní kan ṣẹ́yìn ìrọ̀lá pa àbí ẹ̀kan lẹ́sẹ̀ ni àbí ẹ̀ pé tó ni. anyway ẹ̀yin ẹ̀ tètè tó sì dé ayọ̀ òwò kẹ́lómi tó gbà lọ́mọ yín lọ́wọ́. Dimitri, what's wrong with you? You're just keeping mute. You told me you wanted to tell me something. they're dark dákẹ́ for the past ten minutes. Kí ló dé sọ̀rọ̀ náà? Ṣé bọ́ọ̀rẹ́ ni wá? Má bẹ̀rù. Ah. Èmi èmi ò bẹ̀rù. Nah, I'm, I'm, I'm not scared at all. Then talk. <sighs> okay, um... all I want to tell you is that I... I I'm sorry I can't I, I, I, I, I can't keep hiding this. So what is it? I love I love you. Yes. Sure. I, I I love you from day one. You love me? And and, and I and I and I mean it. I don't just know how, how, how to say it like Are you sure you love me? Oh. I am. I'm, I'm 100% sure. Baby, oh. mm, it's not so far, but so well. Next week, I'm having my own car. Oh. That, that, that, that, that's great. Thank you. She um, o o o o wá mọ mọ́tò wa ni. Uh-uh, baby. I told you earlier now. Mo ti mọ drive dáadáa. Hmm. Hmm. Èmi ti lè believe pé po we, po mọ drive tó bá ti ti drive express. Hmm. Yes. Yes, I can drive on the express. My dé surprise Eh. Má worry, My, ti débẹ̀ tán kí tó pé ẹ pé mo ti Mm nítorí rẹ mo lè gòkè lọ́rẹ̀ mọ́. Don't worry, I will surprise you. I'm promising you, I'm serious. Mm. nítorí rẹ èmi lè gòkè lọ́rẹ̀ mọ́ oṣù báwálé. Ayé ni mo fẹ́ nínú ọkàn rẹ. tired, but at I, I, I still want to do something later. Uh-uh. But you said you are tired just now. I am, but I still want to do something. Oh, yes. ṣé nǹkan tí lẹ́tírọ̀ ẹ̀kọ́ ṣó yí ẹ ṣá. kò tí ẹ yé mi wo ah, mo ti ẹ jẹ́ láti mú bí àmà lọ́wọ́ ẹ tó máa kọ́ ọ́ ṣe. Ah, mi understand kí lẹ sọ pé àbúrò mi ṣe gangan <laughs> kí lè sọ pé dírayọ̀ ṣe ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù. kí ló sọ pé ó ṣe kí ló ṣẹlẹ̀. ẹ wọ́n ní dírayọ̀ àbúrò mi nǹkan tó máa ṣe fún àgbà ìdí à. ẹ pé padà náà. wítẹ́ẹ̀dì nọ́mbà ló fi pè mí ẹ ó mọ nǹkan tá a máa ṣe mm. jẹ́ ká máa lọ bóyá ká tó dé pa. ṣe o ó máa pè padà nítorí. mi láìka ìdí àpé wọ́n jẹ́ kí Dérayọ̀ wà ní same school pẹ̀lú mi èmi máa ṣe tán sìn ok look at her now ah tó bá dé pé mi wá tó oh my god. ọ̀gá o gbogbo àwọn ọmọ tó kàn ti torí àpáta wọn tẹ̀lé wá lójú ẹ lẹ́mu àti pé tójú bá ti lólólùfẹ́ ojúgun onímọ̀ kan tó ń ṣòwò fún ara ẹ̀ gan mọ́ ó kọ̀dẹ̀ rí bẹ́ẹ̀ yẹn ni o kò kì í ṣe bó ṣe rí gangan nìyẹn o. kò rí bẹ́ẹ̀ ọlọ́run àwọn tí mo ṣe ń ráyè fún mo ń ráyè fún wọn náà. yes. báwo ni àbúrò àbúrò mi báwo ni. ọ̀dà mi ẹ miss mi àbí tẹ bá ti wá rí dẹ́rẹ́rẹ́ nìkan lẹ máa rí tèmi rò gbà mí nǹkan ẹ máa wà ráàn mọ̀ ní mọ̀. ṣé o rí pé àtìkù fanilẹ́ǹsì fati ń ṣe báyìí ti yọ ẹ̀kọ́ sọ́nù náà kọ́ tó bá sọ náà ló máa ṣe. báwa o lọ́wọ́ àfojú fẹ́ ni máa fọkàn fẹ́ ni. báwa o láwọn onífẹ́ tó. bọ́ọ̀ ti dé ráyọ̀ fẹ́ ní school wọ́n ti pa wọ́n pa ọ̀rẹ́ ẹ̀ wọ́n tún pa àbúrò ẹ̀ náà. Ayọ̀mídé adúrò nǹkan tó tó yẹn ṣẹlẹ̀ ò dẹ̀ sọ fún mi. mú mi kì í ṣe pé mi ò fẹ́ sọ fún yín but mo bẹ̀ àwọn guys yẹn lọ́jọ́ yẹn wọ́n dẹ̀ láwọn ti gbọ́ ah, mo bẹ̀ wọ́n wọ́n láwọn ti gbọ́ bọ́ tí ìbá ṣe pé ti pé àwárí déráyọ̀ báyìí ló jẹ́ kí n máa wò pé ah, dájúdájú àwọn guys mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ nípa gbogbo nǹkan tó ṣẹlẹ̀. whatever it is. I hope nothing bad has happened to my daughter. Torí èmi àtọ́lọ́run aládéhùn pé mi máa fojú sunkún ọmọ o. Kọ́lọ́wọ́ kó bẹ́ mi ṣe ní rírí ni o. Mọ́mí a máa rí a máa rí. Kọ́lọ́wọ́ bá mi ṣe rírí ni o. Ṣé DPO ti promise wa pé a máa rí? Mo mọ̀ pé a máa rí. And tí o bá ṣe pé kò mi sọ àwọn tí ò yẹ kí n sọ ni no no no kò ṣe ti báyẹn o mo ti ẹ̀ ń fi pé kó má ṣe pé díráyò ti ní àwọn ọ̀rẹ́ kan tí ò kó máa ní. kò pick fóònù ẹ. a máa rí mọ́mì a máa rí. mọ́mì. ọjọ́ kò sí lé báyìí náà sọ pé a máa máa rí ni. ṣáà mọ̀ pé mi ò rótọ́ ọmọ ọlọ́mọ kankan ṣáìdá ẹlẹ́dàá mi ò dẹ̀ nígbà bọ̀dọ̀. Um, Fẹ́mi. Samson. The best thing fún ẹ̀yin méjèèjì ni pé kẹ́ confess fún mi kí ló dé tí ẹ ṣe pa di méjì. mi dùn gan inú mi dùn gan pé gbogbo assignment wa pátápátá ni ni ni mo ti sort i'm i'm so happy for that fine òkú sùn gan but it, it it is not my fault because ìbọn ò ló ń jẹ méjì ẹ̀mí ló ń jẹ ẹ̀bọn tọmọ èèyàn bá dẹ̀yìn ọmọ èèyàn náà ló máa bà and ibi tá ibi tá a bá ti gbọ́ gbàgbàgbà la máa ń yin gbogbogbò síbẹ̀ that's the way it is and that is the level. baba ìgbà tí a parí assignment yẹn i have been see you one lele um, Derayo orúkọ ẹ̀ nìyẹn How, how she be to you, Mama? She, she's she's my girl. No. And I and I love and and, and, and cherish her so much. Number one. This same drive ló make story me up. Ó bójú ẹ̀jẹ̀ kan. Bàbá wọn ẹ gba ojú mi. What? This this seriously you were there. Okay, oh oh, oh, oh, oh, okay so. tójọba ń rọ eyekeye ò gbọ́dọ̀ kí eyekeye má kí mọ eye àjẹgbòde I, I I said she is my girl and I'm very very sure you heard you you you, you heard me clearly. no keke must care. no no no keke must care that's the way it is ọmọ mi ni egun e-, e-, oníṣiléyà kan nà bàbá kò sọ́nà bẹ́ẹ̀ lọ́ máa sọ ẹ gbójú ẹ sọ̀rọ̀ mi. well um, baba don talk no keke mosque. àmọ́ orí ìyá ọmọ yẹn ló yọ ṣá. well um, she's she's family now. no keke mosque baba don talk. no keke mosque. wọ́n ní kó lórí ẹ̀. no keke mosque. ajá tó ń jẹ pé tó bá ṣe sọ́kàwé fún kí ló máa ṣe. mo ti máa sọ ti pẹ́ kó wọlé kó wọ bọ́tà. that's why they call me bọ́tà kí tó kí tó bílọ̀ mo wà nínú gọ́tà bullet fáwọn tó jojú mi gbogbo àwọn tèmi tó wọ yẹn jẹ lẹ́fíbọ̀dì àwọn tó mú ẹ wá yẹn jẹ níwọ̀n àwa tó bá ń bì í jẹ làwa lọ. ẹ máa ṣọ́ra movement. ẹ máa fura kẹ ẹ máa ṣọ́nà ìgbà ayédògbò. bọ̀bọ̀ bá máa ṣe bẹ́ẹ̀ yẹn torí ibi tẹ́mi bá ti wà kọ́tí bá ti dá tí ó máa yọrí sí rere ni àìkéde first tó wò yẹn mo ti settle everything mo ṣọ́ gbogbo náà mi ò kó máa wá gbogbo máa wá wọn ò fọkọ̀ wọn máa wá ní sẹ́ẹ̀. Ah! Down! Down! Ìbojú ẹ lẹ̀. Ọmọ tó bá wojú oòrùn alápolo. Ìlú ni ká kọjá àgbàgbọ́n máa ṣe rí. Ẹni àgbójú okùnlé. So you see also where we come from. Respect the code of conduct so much. So we want to be sorry. And he actually just yelled at me and I had no option but to follow his instructions officer. You say, if you're really looking for a clue, lórí ikú one. I guess you should pay a visit to the Borio gang. Di you ìyẹn number one wa. Ó pa number two So let's say this is just a case of retaliation. Um, okay. Um, To my fẹ́ mọ bí tí àwọn warriors yẹn wà báwọn oṣù àdébẹ̀ um, àti pé we need to rescue Derayo báwo ni mo ṣe máa mọ bí tí warriors and wà. Sir, sir, even if you know the location, illegal law you have to go with our officers to work on with full hands, My friend, simple question will be ni mo ti so I can rescue Dayo from them. That is what I am asking you. Officer, you see, um, tó bá location, I can provide that. But you say um, Durality a Rescue. I'm sure they won't even drop that before you get there. sọ ti wá rí nǹkan tí mò ń sọ. torí o. ó bá yẹ pé ń ṣe láti gbé lọ sọ́dọ̀ àwọn agbọmọ làwọn ò ti ní ká mú wa àwa sì rèé kò sówó lọ́wọ́ wa. mo mọ sọ fọ àná ẹkọ bọ nàpọ àmọ́ kókó rèmi sì sọ ẹ sọfọ kí mo sọ ká gbé lọ sọ́dọ̀ àwọn agbọmọ là àwọn yẹn àtúfù nítọ̀jú rẹ jẹ sọfọ ó pé ju tọdọ ra àkọsọfọ òun fi jọ báwo ara rẹ náà ṣó ti ń gbádùn dáadáa. a dúpẹ́ lọ́wọ́ elédùn ara rẹ̀ ti ń balẹ̀ mhm. àmọ́ kèyí lajú rárá o. kèyí ṣùgbọ́n tí rírun aláàárọ̀ gbogbo ah. owó tá a sì já pátápátá gbogbo owó òun pátápátá ni mo ti lọ fún. dédé ilé rè máa ṣeré ẹni rè bá ti nura tó ń gbìyànjú àti gbé parí yẹn ní ìbàdàn gbé pa òun rọrùn ṣe kiri ọlọ́run má fàtòkè lágbára ọlọ́run àtúbọ̀ jẹ́ ká á ní ṣiṣẹ́ gbà. tó mọ sọ fọ ká kọ́kọ́ ọlọ́run lè jẹ́ sọ́fọ́ àgbà ọ̀nà yẹn o tó hmm. mọ sọ fọ gbà mí rẹ̀ káàmù lọ́pàá àti yáàmù dédé gbà ọ̀nà yẹn. Hmm, ó tọ́ mọ̀ ni. Ah, ọ̀tọ̀ ni o ọ̀tọ̀ ni àmọ́ ń gbà mí orí tí yóò bá gbé ni ó ní ń gbé ní kaláwo rẹ ọlọ́run tí ó mọ̀ọ́mọ̀ lo àwa fún un. Hmm. tọ̀wé ku orí orí ẹ̀ sọ ọ̀tọ̀ ọ̀tọ̀ ọ̀rọ̀ ọlọ́run kì í ṣe nǹkan tẹ̀ kó mọ́ fàyè ọpẹ́ sí i. kó má fàyè ọpẹ́ lẹ̀ káwọn máa yọ sọ owó àdìsá òun ọgbọ́n. a àdúpẹ́ ẹ pẹ̀lẹ́ ayọ̀ abarade ẹ ẹyà e ẹkọjọ mẹ́ta. bó wà lára rẹ. bára ti ṣe náà yìí. sórí ẹ jọ kí orúkọ rẹ gangan. ẹ ẹ dákun kí lorúkọ rẹ orúkọ àbísọ rẹ gangan. orúkọ. ẹ orúkọ ó dà pé bàá rántí yẹn jọ ibi sí ọ̀nà ilé rẹ̀ ká gbé ẹ lọ sílé. kí ni sí ọ ẹni tí ò rántí orúkọ ara rẹ ni ó wà rántí ibi tí ń gbé ṣé òun ni ó wà rántí ibi tí ti ń bọ̀ ni. kí ni mo ṣe ń bí báyìí. àwa la ràn án lọ́wọ́. bẹ́ẹ̀ ni fara fara rẹ balẹ̀ fara rẹ balẹ̀ sórí àwa ni ọlọ́run lò fún ọ fara rẹ balẹ̀ olùrànlọ́wọ́ rẹ la jẹ́ bẹ́ẹ̀ni hmm, àdìsá ló kọ mi emiri kasali ọ̀rẹ́ mi nù bẹ́ẹ̀ni àdìsá hmm. kasali bẹ́ẹ̀ni ó kí ló kọ tiọ. orúkọ mi ò mọ mi ẹ jọ kí lórúkọ mi. yé má sùn mọ́ yé o. kí ni ń sí ọ kí ni ń sí ọ fara rẹ balẹ̀ mọ́ sùn mi jẹ́ kí mi sún mọ́ nìṣọ́nù lè kó lọ́ọ̀rì lọ́ọ̀rì fọkàn ara rẹ balẹ̀ bí tó ti tó ti jí bọ́ta. I need an explanation. <laughs> bí mi mi mi. ẹ nation kan sọ́nà ọ̀rọ̀ àjọ wa ibi àjọ ń gbèrè inú sọ́ọ̀rì. sọ̀rọ̀ òyìnbó wọn ò mú ibi tó bá ti ṣẹ́pẹ̀rẹ̀ ní nìṣọ́nù lé. kí ló kí ẹ bẹ jẹ. kí ló jẹ. ìwọ súnmọ́. ara rẹ balẹ̀. bá sọ pé gbogbo wọn tó ṣẹlẹ̀ inú mi dùn sí ìròyìn mò ń pa àmọ́ ṣé gbogbo ìrònú tẹ̀ ń ròyìn tẹ́ bá láti ní títí dọ̀la kò ní change nǹkan kan o mo dẹ̀ mọ nǹkan tẹ̀ ń rò ẹ̀ ń wò pé tọ́mọ èèyàn bá kú ó sàn ju pé kó sọ dànù lọ ṣùgbọ́n hmm. ṣé mọ́mì mọ́mì kò ẹ wò ó ṣẹ́rí àti ikú àti pé ọmọ sọnù ìkankan ò ní jẹ́ títí yín lágbára ọlọ́run ìkankan ò ti ní jẹ́ tiwa lágbára ọlọ́run nínú ilé yìí mo ti ń sọ fún yín ni pé kẹ́ yé ronú mọ́ ṣẹ́rí èmi fi ń da yín lójú báyìí pé dédáyọ̀ máa fi ẹsẹ̀ ààrẹ méjèèjì rìn wọnú ilé yìí ọlọ́run tiẹ̀ mọ́ mọ́ ń fi pamọ́ torí àwọn nǹkan kan yẹn. wà má tún padà sẹ́yìn ọ̀rọ̀ ra aṣọ ọ̀rọ̀ àti sọ́ọ̀tù tẹ̀lé òun rèé ọ̀rọ̀ ra aṣọ nítorí sọ̀rọ̀ àkọ́kọ́ mẹ́ sórí ọ̀rọ̀ àdìsá èyí ṣe oṣù kìnìún ẹ̀wà oṣù kejì ó ti pẹ́ kó gbọ́dọ̀ fọ ìdọ́ǹtè wé èèyàn àṣìdé bá ó ti pẹ́ ròǹtì gbọ́dọ̀ mi ó ti dán ọdún kẹ̀nẹ́ ọdún kejì oníròmù wẹ̀ ó má lọ́ọ̀fù rẹ̀ kéwù èrè akọ má fọ ẹlùkù má kọ ó má lọ́ọ̀fù rẹ̀ kó gbọ́dọ̀ fọ wúrúwúrúwúrú ẹni rè ó lọ́ọ̀fù rẹ̀ from the bottom of his heart olóòfùrẹ́ rẹ̀ jẹ́ sọ́fọ́ àdìẹ́ dọ̀bì dé kó sọ́fọ́ ọtí gbọ́ ti gbà dédé rún bá fẹ́ràn máa wo àkọ́kọ́ ẹni rẹ̀ bá jẹ́ mi ọ̀gá rẹ̀ máa lọ nú mọ́tò o ẹni rẹ̀ bá jẹ́ mi ọ̀gá rẹ̀ máa mú àgọ́ jáde o ẹni rẹ̀ bá mọ́ ẹ̀mí ọ̀gá rẹ̀ máa sọ fún ẹja mi nígbà táwọn fẹ́ wọ̀ ẹni rẹ̀ bá jẹ́ mi ọ̀gá rẹ̀ máa máa pè ní ẹ̀mí ọ̀gá ni ẹ jẹ́ kó wọlé ọ̀ni ìlọ́fù rẹ̀ ikọ̀ sọ́fọ́ ọtí gbọ́ ọtí gbà ká yanjú dédé situation àwérè ah, ọmọdé. sórí ìfẹ́ tí mo ní sí ọmọ ọkọ ìfẹ́ tí mo ní sí ọ ó kọjá òun tèmi náà lè fẹnu mi ṣàlàyé ó kọjá òye mi. ẹ dákun jọ fún mi láàyè nínú ọkàn àyà rẹ fún mi láàyè nínú ọgbà àdẹ́rà rẹ jẹ́ ń hmm. gbọ́kọ̀ mi wọlé kí n mọ̀ sùn hmm, síbẹ̀ fún mi láàyè jẹ́ ń kanlẹ̀kùn àṣẹ rẹ. ààrẹ ọmọ ètò sọ̀rọ̀ ọ̀tọ̀ sórí ọ̀rọ̀ rẹ wà lẹ́ sóun dàbí ádámù àti ìfù ẹ máa já ápù kẹ́ máa jẹ kẹ́ máa fi sunra ẹ lẹ kẹ́ máa gbọ́ wọ̀ọ̀là. o ọ sì ní kábàámọ̀ rẹ o mò ń ṣèlérí fún ọ béèrè ọ̀rẹ́ mi rè kódà béèrè lọ́wọ́ baálẹ̀ ìlú wa yìí ah. kò sẹ́ni tó mọ̀ mí tí yóò kábàámọ̀. bẹ́ẹ̀ni lè náà rọ amújẹdì lọ́sàn-án amújẹ̀dì kó nínú alẹ́ amúpọ́nkiri yẹn owó ọkọ̀jẹ́ kó sílẹ̀kùn akọ́gbọ́n yìí wò lọ sọ̀pà. wo bàṣẹ má ṣe rè kóhùn rè ẹ̀yàn ojú rẹ̀ torí ẹni yorùbá ti di ẹ̀mí ọ̀gá kọ́ ọlọ́sùnú mọ́ tó ní dídé ràn má yọ. ìjọba pé ìwọ gangan ní ẹ̀bùn tẹ́lẹ́dọ̀ àbíta ńlọ rẹ̀ látòdì ọ̀run wa. títí láéláé báyìí ni wọ́n mọ̀ fi dúpẹ́ lọ́wọ́ àdániwáyé. <laughs> Àdìsá hmm? ṣé o mọ̀ pé irú ọkùnrin bíi tiẹ̀ gangan ló yẹ kí gbogbo obìnrin máa tọrọ lọ́wọ́ Elédùmarè. Hmm. nítorí pé èmi ti nífẹ̀ẹ́ kó tó kọ sí mi o kó tó kọ ìfẹ́ sí mi mo ti nífẹ̀ẹ́. Hmm. gbogbo ìgbà tí ara mi ò fi yá bó ṣe ń lójú tó ń nínú gbogbo ẹ̀ mo fi nífẹ̀ẹ́ ọ̀sá hmm. i just love you i don't just know <laughs> why. o fẹ́ràn mi. o fẹ́ràn ẹ gan-an. ọ̀dà náà kí wàá lóde tó wà ń ṣakọ tẹ́lẹ̀. Uh-uh. obìnrin nìyẹn náà irú obìnrin ló ń ṣakọ. Hmm. èmi náà mọ̀ pé obìnrin ní ń ṣakọ àmọ́ ń gbà mí ẹnìkan kì í fakọ ṣakọ o nítorí téèyàn bá fakọ sakọ akọ náà ni ó padà wá ṣadé orí ọmọ akọ. bó ìwọ ló mọ gbogbo ẹ mo <laughs> nífẹ̀ẹ́ nǹkan tí mo mọ̀ nìyẹn. ṣé mọ́tàn àyà mi hmm. èmi náà fẹ́ràn rẹ̀ bí ẹ̀yin ṣe ń fẹ́ràn àwọn. bówó olúgbọ́n kò jíire kò kàn mí àyà mi bó bá wa rẹ̀ ṣàkójíire kò kàn mí <laughs> olólùfẹ́ mi bá ti jíire àbùṣebùṣe àdìsá o mm. ìwọ ló pa mí last last last last. <laughs> ẹ ṣe rí bàbá tí ń sọ̀rọ̀ mọ́ jẹ́ kó yìnbó ń mú ọ̀pọ̀ jù. mọ́ hmm? jẹ́ kó mú ọ̀pọ̀ jù. tí o understand the last ni pé gbẹ̀yìn òun ló jẹ́ last. Hmm. ṣé wàá rí gbẹ̀yìn tó sọ̀hún hmm. lèmi ò yá lò eh? elédùà ò ní ya èmi àti ẹ̀ ṣé wàá rí ìgbẹ̀yìn wa èmi mọ̀ pé láṣẹ elédùà yóò dùn yóò jò yín lọ. àṣẹ o ọkọ mi. àmọ́ má fi mí lẹ̀ o nítorí mi ò ní fi ọ́ lẹ̀ ńgbà kankan. Uh-uh. mi lè fi ọ́ sílẹ̀ náà I can't leave you for anything. Hmm. I love you mo hmm. nífẹ̀ẹ́ gan mi ò lè hmm. fi ẹ́ sílẹ̀ fún kankan. wọ́n gbàgbé àdéhùn àdéhùn ló ń ṣe yìí o. Uh-uh. mo mọ̀ mi ò lè fi ẹ́ sílẹ̀. èlò ló fẹ́ roko yìí èlò gangan àdìsá ah! kí ló ṣẹlẹ̀. àdìsá yóò máa gbọ́jà de ikọ̀ òun máa roko yẹn yìí one thousand one bay ẹgbẹ̀rún ọkàn. ẹ dákun kí ni mò ń sèyìn yẹn náà ah, ah, mélòó náà wà lóko tó fẹ́ ro tó gba ẹgbẹ̀rún kan ò lè ní ọ. bó ṣe ríre yẹn o ẹni lè jẹ́ dẹ́mi bí gan-an rè kọ́ ọ ti fáìn jù ìlòdì mẹ́kọ̀ọ̀pù rè kọ́ ó lè éjà lè tó ẹ rádá ó da ó sì ó wo sọ̀rọ̀ o. ẹ wo kò rí báwọn o. bó o ló ṣe wá rí. ẹ náà mọ̀ pé okòwò ń pọ̀ nítorí ẹ̀fọn kan fún ẹgbẹ̀rún kan. ẹgbẹ̀rún kan ọjọ́ bá padà sàmì lójú kó o mọ sọ fún ọ ilé gba eight hundred káṣí jalè. olólùfẹ́ mi torí torí arákùnrin arákùnrin bẹ́ẹ̀. jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ ẹ wà ní o ẹ sànú mi ah. ẹ wà ẹ wà ẹ wà ọlọ́run ọlọ́run ẹ wà jẹ́ ah. fún o ah. bá ń gbé lọ sànú mi sànú mi. màbọ̀ màbọ̀ màbọ̀ màbọ̀ ẹ máa bọ̀. irọ́ o ẹ wá lé o ẹ ṣàánú mi o ọlọ́run o ọlọ́run o. ẹ má jẹ́ kí n kú ọtọ́ rẹ ẹni ká dúpẹ́ náwó rẹ̀ wọ́n gbá ẹ̀ nílẹ̀ o ẹ wò jẹ́ ká máa dúpẹ́ náwó rùn ẹ wọ́n ṣe é. ọ̀ṣun ni kẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Hmm. ọ̀ṣun ṣẹ̀gẹ̀ṣẹ̀ olóòlàjì hmm, òun kẹ́ dúpẹ́ lọ́wọ́ rẹ̀. ṣẹ̀gẹ̀ṣẹ̀. Hmm. Eh, ṣé ẹ wá ràgbò tẹ̀ ń wò yìí. kò sí bá àìsàn náà ṣe lè le tó bó bá lè gbàgbó ìtọ́ mu banu. bẹ́ẹ̀ni. yóò gbádùn ní yanyan. ní ah, ah, agbo yìí. tẹ tún fẹ́ gbọ́. bẹ́ẹ̀ni yé mi. tá a bá rí wèrè tó ti já pọ́nbélé hmm. tọ́jà wọjà ní áhùn áhùn ah, tó ti lo odidi ogún ọdún hmm. tẹ́lẹ̀ èbó ń pè ní twenty years. twenty years. ọba lè gbàgbó yìí tọ́ba lè banu yóò sàn ni. àmọ́ síbẹ̀síbẹ̀ yé mi àwọn wèrè pọ̀ ní gbòòrò. wọn gbé wa wá yìí. ee eh, bóyá màá fún ọ nọ wọn bá lè gbé wọn wá yìí. màá fún ọ nọ́mbà rẹ. ẹ fún wọn. ẹ ǹlẹ́ o. a a àdìsá a kì í pọ́blẹ́mù rẹ kí ṣe bomi kí fẹ kí ojú ọbẹ ah kí màmí ṣe àdìsá kí màmí ṣe oríṣọfọ ọmọ gbádùn náà lè jẹ sọfọ má tó tọ ọtún lákàrà ẹ tó ya òṣọfọ ọfẹ agbé ọmọ. wo jẹkọrọ mi ò yí ọ dáadáa ah ń bá ya mi ni. ẹ ẹ má bínú yé mi ẹ ẹ òun rí ayé ọkọ aya rẹ rè sùn bi kí màmí ṣe àgbàlagbà ló ń jẹ mọ gbéyàwó mi lọ. Ah. arákùnrin ọ̀sìn afárá rẹ balẹ̀ síbí bó ṣe gbéyàwó rẹ débi lọ ṣe wáyé ẹ bọ́ rí yàtọ̀ lára rẹ̀. èmi ò kì í fún Ah, ah, mọ́ọ̀kì rẹ mọ́ọ̀kì jẹ mọ́ọ̀kì akímṣẹ́ náà àmì láìkì rẹ o. túbúndì. ẹ. Eh? that's the méjì is the méjì. Ah, jọ bí wọ́n ṣe mọ sọ fún mi jẹ́ di méjì ẹ eh? bí wọ́n ṣe mọ. <laughs> arákùnrin eh? ẹ fara yín balẹ̀ ṣé ẹ rí gbogbo ohun tó sókun kù sí gbogbo wa lẹ́ni ni wọ́n tàn mọ́lẹ̀ sí. Hmm. ọ̀ṣun fúnkẹ́. ó oh, ìyá mi rèé mọ̀ pọ̀ ṣù fún mi. ibo lẹ tọ́jú ẹ síbẹ̀ náà. ìbẹ̀ ń bi gbèrí mi. ó dà mo dé tàn yá mi. ẹjọ́ kí ni mo ṣe ń bí báyìí. ẹ wà á di wọ́n tún padà sẹ́yìn kí ló ń ṣe ń bí kí ló ń ṣe ń bí. who are you. ẹ eh? wọ́n mọ̀ mi. mú. isan rẹ mi ni gbogbo ara mi ní gbóná ọkọ tí ẹ yé mi bí n ṣe ń ṣe mí. ẹ pẹ̀lẹ́ bẹ́ẹ̀ kẹ́ bomi sáà táwa ti bomi sáà ara yẹn wálẹ̀. Mm. bóyá kí n domi sórí. ẹ jẹ́ máa ń gbé. Ah, yá mi lómi o. ẹ jẹ́ máa ń gbé. ẹ kásọjọ ẹ àdìsá ńkọ́. ọwọ ní balùwẹ̀. àwọn olórí burúkú àmúṣọfọ ni wọn sì ní balùwẹ̀. ah ẹ ṣe àdìsá nígbẹ náà. bẹ̀rẹ̀ àdìsá. ara àdìsá. ẹ mo bá ń gbé kọ́wọ́ ní balùwẹ̀. Ah. ẹ lè rí. ẹ. Eh? fùrọ̀ ti sí. fúrọ̀ fúrọ̀ ẹ sì sí. Ah. di méjì tẹ́ ń wò ó eh. ó ti padà síbi tó ti wá. mama i don't understand kò yé mi. sọ́ọ̀rí <laughs> di méjì ti wà wò ó ti kú síbi kan rí kó tó wálẹ̀ àkúdàáyà pọ́nbélé ni. àkúdàáyà. mo rọ àkúdàáyà rẹ sọ yẹ ṣe rí bí ọdún méje sẹ́yìn òun rí kó ti ń pè ẹ ti méjì mo mọ sọ fọ di méjì lòún jẹnu tọ àmọ́ bó ṣe dé bóun fẹ́ máa gbé nọdọ mi o yí orogún o n wọn fẹ́ máa já o n ọkàn ah, mi àbọ ìyẹn òfin gbàgbé kódà kọ́ńtínọ́ọ̀tì ń fẹ́ràn náà òun tó ti ẹ̀ wá dé ó ti pé ọdún méjì wọn ti ń fẹ́ràn náà ẹ wọn wá ìlọ̀fún tí ń fẹ́ àrùn ẹ. èmi. ẹ ọdún. ọtí tó ọdún méjì kódà oyún oṣù méjì bẹ́nu rẹ̀ a ò lóyún. oyún. ẹ ẹ ẹ ẹ jọ ẹ wọ́n mọ̀ ma ọmọdé gbọ́dọ̀ lọ o. mi bí wọ́n yàn bí ìyẹn dùn mí o tara mi dùn mí rárá ọmọ wọn ah tọmọdé ráyọ̀ rè dùn mí o tọmọdé ráyọ̀ rè dùn mí o jẹ́ náàárọ̀ wọ́n fún jẹ níwájú wọ́n fún jẹ lẹ́yìn kódà o tún mú kùkùmbà o fi ṣe àìkọ́ ẹgbẹ́ ó sọ ọkọ sọ ọkọ ó yá kó fún un lọ́pọ̀ ọkọ ìyún ló gbé mi rè bí ọ̀sùn mi léèrè hmm. ọ̀sùn mọ̀ sọ̀rọ̀ ọ̀sùn kùn hmm. abẹ́ bọ̀ ọ̀sùn fọ̀hún. Hmm ìmùlẹ̀ wo ní bẹ láàrin ìwà àtàràkùnrin. ìmùlẹ̀. ń gbọ́ ṣó bá múlẹ̀ ni. mi múlẹ̀ mi múlẹ̀. ọjọ́ sun oorun mẹ́ta tẹ̀ dà ń sùn. tẹ̀ ronú rẹ dáadáa. ó jẹjẹ wọ. àbí. ó dá mi lójú pé mi mi ní fíẹ́lẹ̀ nígbà kankan ikú nìkan ló ń gbaṣọ lára ewu tí o bá kú gan mi ò ní fi ẹ́ sílẹ̀ nínú ikú ẹ màá ṣì máa nífẹ̀ẹ́ lọ but baby àníkú nísìnyí a ṣì máa dàgbà dàgbà dàgbà a máa darúgbó ṣùgbọ́n. àmín even even even death cannot cannot separate us it's a promise. ayé mi o. so o ṣàdúrà nǹkan tó tó so bẹ́ẹ̀ mi àti ẹ ṣe close so tí mo fi pé kò sí ìran tó máa ń fi pamọ́ fún mi so ṣàdúrà nǹkan báyìí ò dẹ̀ sọ fún mi. i'm sorry mi mi nẹ i didn't take it serious. èmi tẹ̀ ń wo ìbí wọn ò bá rí wọn ò ní sọ. bẹ́ẹ̀ ni wí. ìmùlẹ̀ yìí gan èwo ní dá gbogbo rúdurùdu yìí ìmùlẹ̀ inú ọ̀gán òun ló ń pa oyún inú rẹ̀. ó lóyún oṣù méjì. bẹ́ẹ̀ni ó lóyún oṣù méjì. oyún bẹ́ẹ̀nu rẹ̀. náà kó òun náà náà kó òun oṣù náà. àkúdà wà. ẹjọ́ mi kọ́ ọ fine mo nífẹ̀ẹ́ di méjì gidi gan mo nífẹ̀ẹ́ ṣùgbọ́n ọ̀rọ̀ ìmúlẹ̀ ọ̀rọ̀ ẹnu lásán ni. tí ah, àwa rọrọ ẹnu tí wọ́n sọ ọ̀rọ̀ ẹnu lásán ni <laughs> ìwọ mọ̀ pé ọ̀rọ̀ ẹnu báyìí ẹyin ni ọba sì ti bọ́ lẹ́yìn fún. tó fọ́ọ̀rẹ́ yẹn. ìyẹn wá já sí pé ọmọdé bù ó kó bojú ẹ̀yìn kò gbọ́kọ̀ ló lóore. olùwèrè pọ̀ nìyàn. ṣé arákùnrin yẹn wa ọ̀fẹ́ wáyé asán. bẹ́ẹ̀ni kò sì fẹ́ wáyé láláì nípa. àdìsá máa mi sí rẹ. tòótọ́ fagbọ́n rẹ hmm, nìyẹn. Ah! ìdí nù kó sáyé ọ̀nà. àdìsá ọ̀rẹ́ mi. àmọ́ síbẹ̀ náà o ọmọ yìí náà ní sì tún jẹ̀bi lọ́wọ́lọ́wọ́. nígbà ah! wo ìyá wa. ẹ ṣeun tí ẹ rí pé èyí ni wọ́n fẹ́ èyí ni wọn ò ní fẹ́ eléyìí ló náwó gbòòrò ìpọ́pá. tálítàlí lè hùn jẹ́. ìlọrin ẹ̀sẹ̀ ìmúràn dàgbé sí ayé èèyàn yìí òun ló fa ìjẹsẹ̀ gbé tọmọ jẹsẹ̀ gbé ẹ̀rọ pàdé yàrá ìjẹsẹ̀ gbé ẹlòmíín wà yóò lówó yóò rẹwà àmọ́ bẹ́ẹ̀ bá wọnú rí rẹ̀ kò sí ìfọkànbalẹ̀ látàárọ̀ dalẹ́ ìfọkànbalẹ̀ ẹwà rẹ lomi tó jẹ́ bọ̀rọ̀ kìíní mẹ̀kúnnù ọlọ́run mhm. yẹ kó kì í ṣe kó kì í sì ṣe pé olówó bẹ́ẹ̀ni gbọ́ ọmọ bá wọ ọbẹ̀ yóò ní fọkànbalẹ̀ dọ́jú ayẹyẹ olùṣe kúrẹ́ rẹ̀ nínú ṣọ́ọ̀ṣì ṣe máa gbélé èyí tọkàn rẹ̀ balẹ̀ hmm. èyí wá dífá fún òkèlè gbígbẹ pẹ̀lú ìfọkànbalẹ̀ ó mọ̀ sàn ìgbélé tó kún fún wàrà àtòyìn àti oyin tó wá kún fún kìkì wàhálà ẹ túbọ̀ tẹnu mọ́ ah, ọ̀pọ̀lọpọ̀ rè má sọ fọ irọ́ o jìgan ẹsẹ̀ bó ṣe rí lélẹ́ yìí o wọn nílé fẹ́ wọn dẹ̀ mọ́ sọ fọ fún ìwà láàrin méjì yàtọ̀. <laughs> ìrònú yẹn ló pa Dérayọ̀ ìrònú Dérayọ̀ ló pa mọ́ sí. ìdí nìyẹn tí èmi fi sọ ẹni ẹni ìtàn. ìyá ẹ ló kì í dáa rèé ìyá ẹ sọ fún mi pé tó o bá pé twenty years old kí n fún ẹ ní dáárì. èmi mọ̀ pé irú ọjọ́ ọ̀rọ̀ báyìí máa wáyé ṣùgbọ́n mi mọ ìgbà tó máa wáyé ṣeun gbogbo nǹkan tẹ́ máa ń sọ ni mo máa ń gbọ́ o àgbàwábúrabeèrè ò ṣe ọ́ rí. Sometimes I laugh bí ẹni pé mi ò gbọ́ nǹkan tẹ́ ń sọ gbogbo nǹkan tẹ́ ń sọ ni mò ń gbọ́. Sometimes you talk to your sisters and tell them about a guy disturbing you. A guy is admiring you. But you don't want to date a guy who is not tall, who is not dark, who is not tall, who is not handsome, who is not good looking, who is not good looking and God fearing. ṣé ìwọ ní ẹ̀tọ́ láti yàn fún Ọlọ́run ni? No. Ọlọ́run ló máa ń yàn fún ẹ̀dá. Tí èèyàn bá tiẹ̀ fẹ́ yan ọ̀rẹ́ obìnrin, ó yẹ kí èèyàn kọ́kọ́ bèrè lọ́wọ́ Ọlọ́run pé ṣé ọ̀nà tí mò ń tọ̀ yìí àbí ṣé ọ̀rẹ́ tí mo fẹ́ bá rìn yìí ṣé ọ̀rẹ́ dáradára ni? Not to now talk of ọ̀rẹ́ ọkùnrin. Marriage is not a thing tí èèyàn máa ń feel pé. You can just decide on your own. You let God decide for you. You let God choose for you. One thing tó bá ti di ọ̀rọ̀ ọkùnrin tó bá ti di ọ̀rọ̀ wípé ẹ fẹ́ ní ọkọ one thing tẹ gbọ́dọ̀ máa béèrè ní ọwọ́ ọlọ́run wípé kí ọlọ́run fún yín ní ọkọ tó máa ṣe bí ọ̀rẹ́ bí ẹ̀gbọ́n àti bí bàbá yín fún yín mọ́mì ọ̀rọ̀ yín ti yé wa it's not about the look but the happiness. exactly. mọ́mì torí tẹ́ sọ fún wa lálẹ́ yìí mi never gbàgbé ó máa wà ní memory. mi. àwa ń wí fún yín àwa ó máa sọ tiwa àwa ń wí fún yín àwa ó máa sọ tiwa. Oh. and cut. Oh, oh. Thank you for watching. Thank you for watching this movie and the meeting down this side. The film on the set. I am the executive producer of the set. ọmọdé tó bá pẹ̀lú agbárùn yóò kábàámọ̀ àwa ń wí fún yín àwa ń sọ tiwa àkèlè máa ṣe náà dandun tiwa kele mandi kakake na salama ọjọ́ na kakake ó ó ó ó àwa ń ta fún yín àwa ń wí tiwa ẹ fi wà kẹwà ẹ fi wà kẹwà ẹ fi wà kẹwà o ẹ fi wà kẹwà ìwà lẹ́wà obìnrin ìwà lẹ́wà ọmọ gidi ìwà lẹ́wà obìnrin ìwà lẹ́wà ọmọ gidi bí bàbá bá dá ẹ láre. bí bàbá bá dá ẹ láre jọ̀wọ́ ó fi wá kún ìwà